فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أن لكل أمة من الأمم عيدا يعود عليه في يوم معلوم يتضمن عقيدتها وأخلاقها ومن الأعياد ما هو تابع من الأفكار البشرية البعيدة عن وحي الله سبحانه وتعالى وهي أعياد العقائد غير الإسلامية وأما عيد الحضحى وعيد الفطر فقد شرعهما الله تعالى لأمة الإسلام قال سبحانه وتعالى لكل أمة جعلنا منسكا روى ابن جرير في تفسيره عن ابن عباس رضي الله عنهما قال من سكى عيدا وعيد الحضحى وعيد الفطر يكونان بعد ركن من أركان الإسلام فعيد الحضحى يكون بعد عبادة الحج وعيد الفطر يكون بعد عبادة الصوم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم الرسول الله صلى الله عليه وسلم مدينة ولهم يومان يلعبون فيهما قال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجائلية فقال قد أبدلكم الله خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود والنسائي أيها المسلمون وإن من حكم العيد ومنافعه العظمى التواصل بين المسلمين وتزور وتقرب القلوب واتفاع الوحشة واتفاه النار الأحقاد والأسد فاقتدار الإسلام على جمع المسلمين في مكان واحد لهداء صلاة العيد آية على اقتداره على أن يجمعهم على الحق ولا يفرق بين القلوب إلا الهوى لكثرتها عباد الله فترحم وتأول وتعطف صفة من صفات المسلمين هذا كفل أبا عليكم في الله orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá oúnjẹ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. à ń wa pé a kú ọba ọba tí ga jùlọ mọ́sà sẹ́yìn mi wá kú tó fi dijọ́ náà lẹ́nu àsìkò tó kù yìí ọba ti tí wọ́n tó ṣẹ̀dá tí wọ́n gan pé àárín àsìkò yìí làwọn lọ kò sí tó lè yẹ jọ̀mọ́. àbí ọlọ́run ọba gbogbo gbàtẹ́nì kọ́kọ́ bá kú láyé mọ́sàájú bá dáadáa lọ́wọ́ wa eléyìí ló pàtàkì jù ó fẹ́ máa ń tá a ní máa ṣàdúrà rẹ̀ àtà sọdún yìí wọ́n á já sèmi àtà yìí àwọn ìyá sèmi a máa ń ṣe dáadáa ṣùgbọ́n àlá máa ń ṣe. ẹni tí ó lìdí àdúrà gan-an òun gan lè mọ́ dọ́gbọ́n ọlọ́run ọba ó ti kádàrá àsìkò tí kálukú ọ lọ èyí tó pàtàkì mo ti sọ kó ká dáadáa máa lọ́wọ́ kíkó wa ní ká dáadáa máa yàn lọ́wọ́ àyàfẹ́ ẹni máa ń jẹ́ dáadáa ẹni máa ń jẹ́ pé iṣẹ́ dáadáa náà ló láàyò fún ìta bá ń ṣe náà ló kà máa lọ́wọ́ jàmáà ẹja ìyẹnsẹ dáadáa láàyò abiyọlọ ọba mọsàfi wà lọ́rùn ní ìjẹjọ aṣọ fúnra wa àwọn nǹkan tó yẹ ká ṣe kó tó di pé iléyá dé pàtàkì jùlọ mẹ́wàá ìbẹ̀rẹ̀ dòlhíjà iṣẹ́ olórí dáhùn ẹ̀ púpọ̀ àsìkò tó kù yìí náà yóò múlẹ̀ àwọn fa. ọjọ́ àràfá ọjọ́ ńláńlá ni fáwọ́ta jẹ́ mùsùlùmí òun ló fa látara orin tí ń bẹ ní ọjọ́ àràfá yìí àyíbámà alẹ́rẹ́ni tí ò ní gba àwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́jọ tó wà lẹ́yìn àyíbámà alẹ́rí ẹlòmí lè máa gba àwẹ̀ bọ̀ kó wá dọ́jọ́ àràfá lónìí ìyẹn ló fa ṣẹ̀rí àwa fi àwẹ̀ sí bí wọn bá tiẹ̀ gbàwé bí wọn bá tiẹ̀ gbàwé láwọn mẹ́jọ tẹ̀yìn òní àti bá ń gbà bọ̀ kò ní lè kò ní lè stọ́pẹ̀ lọ́jọ́ àràbá sànẹ́bí sallallahu alaihi wasallam ló fi ní ká gbàrà ọjọ́ àràbá àwọn ọjọ́ àràbá yìí ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní yóò pa ẹ̀sìn ọdún méjì ọlọ́wọ́n fi parẹ́ fún wa ọdún kan sẹ́yìn ní ìta ti ṣe láwọn àti láàrin ọdún kan ọdún léyà tó lọ sọdún yìí wọ́n bá gba ọ̀rẹ́jọ́ àràfà yìí yóò parẹ́ fún ọ. ó tún wá ní ẹ́sùrà àwọn ẹ̀ṣẹ̀ tó ti tọ́tù máa ṣẹ̀ tọ́tù máa ṣẹ̀ tọ́tù máa ṣẹ̀ tọ́tù máa ṣẹ̀ tó fi di léyà míì ọ̀ ń ṣe báyìí wọ́n máa parẹ́ fún ọ ni. irú ẹ̀ṣẹ̀ wo ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni ọ ẹ̀ṣẹ̀ wà lẹ́ṣẹ̀ kéékèèké gan alẹ́ ìwọ bẹ̀rẹ̀ ọlọ́run ọba pé ẹ fẹ́ wá ẹsẹ̀ kéékèèké ẹ fẹ́ wá sí. Dàpọ̀ ṣé ká wo obìnrin lẹ̀sẹ̀ kékeré ni obìnrin olómi ká wò ẹsẹ̀ náà nìbà. Torí àwọn tá a máa fi mọ ẹsẹ̀ ńláńlá gbogbo ẹsẹ̀ tọ́nà bá ti fi ìyà jíjẹ sí ẹsẹ̀ ńláńlá ni. Nítorí ilé ìjọba ẹni tí ń sọ̀rọ̀ yìí fún wa ti ń ṣe Muhammad ẹni tí máa ń jìnnà sẹ́sẹ̀ ni òun sì mọ hadith yìí àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí fún àwọn sọ̀hábà táwọn ń sọ bá wa àwọn náà máa ń jìnà sẹ́sẹ̀ wọ́n ti gbádùn sí iye. ìyí wọn á tún mọ pé kọ́lẹ́lò míì fẹ́ bá ṣe wá sí fún òun ṣe ní búburú àjọ òun rà. òun àlọ́ ọmọ pé ní àmàṣà àlà kọ́lá àwọn kan bẹ àwọn ọmọ rò pé ní ẹ má fara àwọn àfa o ẹ má fara àwọn àfa o àwọn àfa yẹn tó ti ń bẹ lọ́wọ́ bá o àwọn àfa ń jalè ẹ má wò wọ́n ràn ní o ẹ má fara wí wọn o bí ìgbà pé àfa ẹni fẹ́ṣà ogún kàtẹ́ ẹ̀dá irọ́ ni. irú ẹni wọn sọ bẹ́ẹ̀ bó nàbà rí eléyìí yóò lọ opportunity. wọn bá máa ṣe lọ gbá kí ni àwọn tí wọn yẹ wọn jòkó bẹ́ẹ̀. ìyẹn gbọ́dọ̀ má má fojú kí wọn fojú lẹ́kẹ́ máa ṣe wọ́n tó bá lè gbà á láì jẹ́ta rí jẹ́ta rí ẹ̀. bákan náà àwọn nǹkan tó lọ́pọ̀ mọ́ àwẹ̀ tá a máa ń gbà ó náà ló rọ̀ ma. eléyìí ni tọ́jú àràfá látọ́jú àràfá yìí òun náà ni ọdún tó wá bẹ̀rẹ̀. ọdún tá à ń sọ yìí gbogbo tí wọ́n ti ń jẹ́ ọdún kò sí ẹ̀sìn kan láyé àbí àkójọpọ̀ kan láyé tí wọn ò ní ọdún tó máa ń ṣe. ẹ̀sìn kọ̀ọ̀kan ní ọdún tiẹ̀ tí lásìkò báyìí ìtàn pè lọ́dún náà nù lásìkò báyìí lásìkò báyìí lásìkò báyìí lásìkò báyìí tí máa ń di gbogbo ọdún tí máa ti wọ́n ń wá tí wọ́n máa ń sin kan yẹn lọ́dọọdún ni ìtàn pè lọ́dún náà kò sẹ́ni tí ò ní ọdún tó ń ṣe àwọn ọgbọ́n mi wá ń bẹ bẹ́ẹ̀ bá lọ wo ohun tí ó rò pọ̀ mọ́ tí wọ́n fi ń ṣe ọdún ọdún burúkú ni àwọn àkídà tí ọ̀dà ní bẹ́ẹ̀mbẹ́. àmọ́ àtà jẹ́ mùsùlùmí ǹjẹ́ tá a bá wá rí ọdún míì táwọn èèyàn ń ṣe tí ò ní àkídà tó dáa àti ò sí àkídà tí ò dá mbẹ kọfí àníyàn wọn dá lórí ẹ ó sì wà ókè àwọn kan máa ń ṣe é dá tá a lè máa ṣerú ọdún bẹ́ẹ̀ àbá lè máa ṣe lápèjúwe nílùú tiwa o bísú bá jáde báyìí gbogbo aráàlú pátápátá àjọ jẹsúnjọ náà ni ẹ sẹ́gbẹ̀ẹ́ sọ pé ó dá lójú àbí ó dá lójú tó ń ti bẹ́ẹ̀ ọdún ni wọ́n ti bá ní. tí wọ́n bá ń ṣe irú ọdún bẹ́ẹ̀ ń lu wa kábà wọn ṣe kí ló kúrú bẹ́ẹ̀ kákan jẹ́sú kásìkò bẹ́ẹ̀ náà kásìkò jẹ́ tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ gbogbo tí wọ́n ti ń jẹ́ ọdún tí wọ́n ti ń jẹ́ ọdún àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ kún ẹnìkan kan nínú ọdún kan tí máa ń ṣe yàtọ̀ fọdún méjì kúrúpì a ní ọdún tiwa. ìyẹn ló fa ọlọ́run ọba sọ́nà alukuhani kẹrì nínú suratul hajj ọlọ́run ọba ní likulli ummatin ja'anna man taka. ọlọ́run ọba ní ìjọ kọ̀ọ̀kan òun náà la ṣe ọdún wọn fún ìjọ kọ̀ọ̀kan la fún ọdún tó bá wá ṣe fún jọ yìí ó ti wà òfin rẹ̀ òun ni muhammed nínú àdìsí anas bin malik náà ó abu ó wà nù ó ní anabi sallallahu alayhi wa nígbà tí ànábì dé ìlú Madina ó wá rí àwọn ará Madina láàrin ọdún kan àwọn ọjọ́ méjì kan bẹ́ẹ̀nbẹ́ wọ́n yan láàyò kí ni wọ́n máa ń ṣe náà ọdún méjì yìí nínú ọjọ́ méjì yìí lọ́dún ẹ̀ mọ́tọ́ máa ń se wọ́n ní kúnnà nal'abu fihima. wọ́n ní àwa ìta máa a máa ń ṣeré nínú àwọn ọjọ́ méjèèjì ni eré làwọn máa ń ṣe ó túnmọ̀ pé kìí ṣe nǹkan tí ọ̀dà náà máa ń ṣe mẹ́ ànábì wọn ń sọ fún wọn pé látò ní lọ gbogbo èyí tí máa ń jẹ ọdún ẹ má ṣe má ọlọ́run ọba ti fi ọdún méjì míì ó ti fi rọ́pò àwọn ọdún tẹ̀ bá ń ṣe ẹ má sọ ọdún mi má. wọ́n ní ọdún náà Adha wa Eidul Fitr ọdún léyà àtọ̀dún àwẹ̀ ọlọ́run fi kásù ọdún ó túmọ̀ pé àwùjọ táwa náà lónìí tó pé àwa náà bá naa. bẹ láyé ń ṣerú ni wa bá a bá àwọn ọdún táwọn náà ń ṣe wọn á filẹ̀ ni a máa fi gbé ọdún méjì yá máa fi gbé lárugẹ. ló fi jẹ́ pé ànábì ti kú kí islámù tó wọ ọ̀pọ̀lọpọ̀ ìlú òfin ti wà òfin tó ṣẹlẹ̀ sáwọn ará Madina òun náà ni ó mọ̀ ṣẹ̀ṣẹ̀ wa náà gbogbo ọdún tán bá máa ń ṣe nílé wa gbogbo ọdún tán bá máa ń ṣe nílùú wa bó bá ti wù kó ládùn tó tó bá ti wù kó dáa tó bó bá ti kó fa okun kó jẹ́ okun fanara fún yín tó ọlọ́run ti fi méjì míì ó ti fi rọ́pò rẹ̀ fún yín o ẹ má sì má ọdún wo lẹ́ máa gbé lárugẹ òun náà ni ọdún léyà àtọ̀dún àwẹ̀ ọlọ́run ọba ló ṣe lófin fún wa adúgbò ọdún ọlọ́run ọba eléyìí tó fàárí fáwọn tá a jẹ́ mùsùlùmí àmọ́ mùsùlùmí ò tẹ ẹ̀mọ ẹ̀sìn ẹ̀ wàláyì fáàrí ló jẹ́ fún wa ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń láyé lónìí táwọn náà jẹ́ ẹlẹ́sìn tí wọ́n ń ṣe ọdún ẹ béèrè lọ́wọ́ wọn pé ọdún tẹ̀ ń ṣe yìí mo ló wà mí bóun lẹ́sẹ̀ ṣe lẹ́bi pé ẹnì kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan wọn bí wọ́n máa ń sọdún wọn kò jọra wọn ìlú kọ̀ọ̀kan wọn máa ń sọdún wọn kò jọra wọn wọ́n kàn ní hàì wọ́n bá ń àwọn ọdún méjèèjì tá à ń ṣe yìí ó lákọọ́lẹ̀ kọ́dà ibi tó dáa tó bó ṣe dáa tó bó ṣe níyì tó ọlọ́run ọba ó lọ fi àwọn ọdún yìí ó lọ fi wọ́n sọ àwọn orígun kan tó lágbára nínú orígun Islam orígun Islam márùn ni ó wá mú ọdún léyá ó fi sọ alhaji ìṣe hajj Eji fi ọjọ́ àràfá kò sí tí máa sọ̀rọ̀ ọdún tẹ́ẹ̀ ní sọ̀rọ̀ tẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ ọdún léyà tẹ́ẹ̀ ní sọ̀rọ̀ iṣẹ́ ìṣẹ́ tó ní kẹsì pẹ̀lú hajj àwọn owó náà máa ń àràfá ni so ànábi wá ní èyí tẹ́ ẹ̀bẹ̀ ńlẹ̀ náà tọ́nu bá kọ̀ la ẹsẹ̀ kí ni yìí ẹwà ẹgbà àràfá báwo ti wá pẹ́ran lọ́jọ́ kejì àràfá àwọn alálàájì ní ó pẹ́ran lọ́jọ́ kejì àràfá ọdún fítúrú tiẹ̀ ọdún ayẹ̀ ti sọ ọdún àwẹ̀ ni bá a bá dáwẹ̀ tán láti òun lámà sí òun ìkọ̀kan wá ní ẹ̀kọ́ tiẹ̀ bó lásọdún léyà bó lásọdún àwẹ̀ ààhún bí ẹ bá di Amẹ́ríkà lónìí Amẹ́ríkà adakọ rẹ̀ tó kúkẹ́ kò ń ṣe wí ẹ̀sìn bí ẹ bá di Amẹ́ríkà lónìí tẹ bá di Japan tẹ tẹ China gbogbo bí tẹ́ bá dé láyé táwọn mùsùlùmí bá ń bẹ́ńbẹ́ bá a ti ń sọdún wa nàìjíríà ni wọ́n máa dé àwọn òní máa tàgbò lọ́dún àwẹ̀ kẹ́mọ yọ jáká lọ́dún léyà àjáká wọn máa yọ lọ́dún àwẹ̀ wọ́n sì máa tàgbò bá a ti ń kọ́ ìlànà wọn sí bí ẹ bá láǹfààní àti gbọ́ bí táwọn bá ti ṣe kútùbà lágbàáyé lónìí bá a ti ń sọ ìlànà wọn sọ alhamdulilayi rabbil alamin eléyìí tó lọ́pẹ́ fún wa jàmáà ó sì tó ń fàárí fún wa jama ẹ̀kọ́ wa pọ̀ nínú ọdún tàbí sìn pé ká máa wo ẹ̀kọ́ gidi mẹ́ nínú ẹ̀kọ́ tàbí ká wo mẹ́ ẹ wo gbogbo akọ́kátá àwa papọ̀ sáyè kan á kó ládùúgbò wa gbogbo àtàwọn aládùúgbò yìí á lọ kójọ síbi kan gbogbo àtà jẹ́ mùsùlùmí àwa máa kírun bẹ́ẹ̀ islam pàápọ̀ àti pé àsọ̀rọ̀rùn káàtà jẹ́ mùsùlùmí ká papọ̀ lórí kíni yìí lórí òdodo ká papọ̀ pé kọ́ńlá lẹ́hùn kọ́ńlá rọ̀sùn àsọ̀rọ̀rùn ẹ̀ bá sọ eléyìí náà asọ́ngbáwẹ̀ ó rọrùn àwọn tí ò lè rọrùn fún ẹni tẹ́ bá kó yapa tó bá jọba yapa ẹ̀rì tí ó ń fẹnu ni ìfẹ́ ẹnu rẹ̀ kò fẹ́ fi tẹ̀lé sàn nígbà Muhammad ìfẹ́ ẹnu rẹ̀ kò fẹ́ fi tẹ̀lé tọ́lọ́wọ́n bá anábìnilá yúmi àdúkùn ẹnì kọ̀ọ̀kan nu yóò tí ilé ẹgbẹ́ tó nígbàgbọ́ tá nígbàgbọ́ rẹ pé hátà yẹkùn àwa tí ó fi gẹ́gbẹ́ ìfẹ́ ẹnu rẹ̀ sábà bìmọ́ jìtùbìhì ó dìgbà tí máa ń fi ìfẹ́ ẹnu rẹ̀ tí máa fi ń tẹ̀lé ń tẹ̀lé Muhammad mọ́ wa ìgbà yẹn ló tó di mẹ́rin ajẹ́ pé ń tó ní ká mùsùlùmí ká ṣọ̀kan òun ni ká mọ sẹ́rí padà sínú òfin ọlọ́run ọba àtidájọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn ẹ̀kọ́ títún bẹnu ọdún iṣẹ́ pàtàkì jùlọ ọdún léyà náà ìbáṣepọ̀ àwa mùsùlùmí kó ṣe kó ṣe rẹ́gí àti pé ipa pé àá máa ń láàánú yẹn ni wọ́n ní ẹ̀ka ẹran yẹn ẹ bá pa mo ní ẹjọ́ kó lẹ́kẹ̀ẹ́ sì máa jẹ́ ẹ o kí ṣe dáa dákẹ́ lórí ẹ̀ kó ní ara kálukọ́ máa jẹran rẹ̀ ká máa bá àwọn yẹn jẹ ṣẹ̀dá ni ẹran tẹ́ pa yìí àwọn tálíkà ó mọ̀ fáwọn kan bẹnu wa táwọn ò ní ní ẹ fún wọn bẹ́ẹ̀ bó ṣe básíkọ̀ kan bá ti máa hàn lọrin yìí náà kò lè bá kárì básíkọ̀ kan fún wa nílọrin àwọn àlọrin mẹ́rin pín púpọ̀ wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ lù bá àwọn àfọn bá ti sàmù tó yóò bí ẹ bó ṣe máa náà ní ẹ̀yin náà gbà abákiní abákiní ẹ̀yin náà gbà bá ti kan náà ní bá ilé náà tó fún bá ti kan gbà tí ègbà bẹ́ẹ̀ ó dẹ̀rẹ̀ mọ́ lọ́wọ́. wọ́n ti kọ́ ẹni yẹn fúnlẹ̀ ẹran ìtú òpin ẹran inú rẹ̀ dùn àwọn náà àwọn náà ti ń tún pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ tó bàjẹ́ wọn ti tún ṣe sí ní pẹ́ẹ́rẹ́ ìdí wọ́n dijọ́ báyìí dé òun náà sì máa dín ẹran ó lè máa dijọ́ méjì nílé rẹ̀ kò sì ka ẹran. àṣà máa ń sànú ara wa ni ìsìláàmù fẹ́ ká rántí ni kèé ṣe inú ọdún nìkan lẹ ká máa rántí àwọn tí ò ní. ó tẹ̀lé àgùntà wa yìí àgùntà tó le díẹ̀ níbà ẹ̀sán ó le díẹ̀ bò tó le gan. Fọ́nṣọ́ ló ti lè yí sẹ́yìn, ni ó kó yọ tọ̀mù díẹ̀ lọ́rùn kan, tó bá ti yọ tọ̀mù rẹ̀ máa di mẹ́lẹ́ bí títa, bákan náà ìmọ̀ bẹ̀rẹ̀ ni wò dáadáa ìsìlámù tó nìyí ó kọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tó ta ń sọ yìí lára àwọn kan tó rọ́pọ̀ mọ́ a lè máa ṣe àbùkà láti ọjọ́ àràfá a máa ṣe tí ó fi di àlásáàrí náà tí ó fi di àṣùbà ọjọ́ ọjọ́ kẹrin ọdún a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé a lè máa ṣe láàrin ọjà ọwọ́ àwọn ṣọ́ọ̀bù yín allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walil alham àní ẹkúra yín jọ eléyìí náà yóò adùn pé àní ẹkúra yín jọ ọmọkùnrin yín jọ amẹ́lẹ́ máa ń wí tó wọ́n máa jáde àmọ́ àfẹ́kẹ́ ṣe pẹ̀lú ohun kan náà ìyàtọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀ ń wí ohun rẹ̀ ń jáde kọ́lẹ̀ ìjọba ẹlẹ́kọ̀ọ́ tẹ́ máa wí àmọ́ òun yóò gbọ́ ọ̀sẹ̀ dédé pé ẹja yóò máa fi rédíò máa kẹ́nìkan máa lì jàwọn kan á ṣe bẹ́ẹ̀ ọjọ́ àràfá ọjọ́ kejì ọdún á ṣe bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ lọ rídì á ní lùlù lọ rídì o ìsìláàmù ńlá lè lùlù ń jọ rídì àmọ́ máa fi gbọ́yẹ mọ́ máa dàbí ìdúró mọ́ ẹ máa lù lọ rídì ọ̀dà ẹ̀yin tẹ́ lù lọ rídì èmi yọ̀ọ̀dọ̀ àwọn tí wọn náà lè lù ní rìn òun ni àwọn ọmọ kéékèèké obìnrin àgbàlagbà ọkùnrin àìnílàkàyìnbá ọkùnrin bá lọ bọ́ tí bá fún ọmọ bí ọkùnrin jọjú bí ìyá bá láàrin máa ń wọ́n wọ ìyá rẹ̀ wọ́n sì máa bá máa ń jó ojú ọmọ tí ọkùnrin sì ọkùnrin lúlù dìdì ní ọkùnrin lẹ́ẹ̀mọ́ lù lẹ́ẹ̀mọ́ láwọn àfà tó kọjá lọ kọ́dà lù yìí náà wọ́n gbọ́ ọmọ rẹ̀ iṣẹ́ adámẹ́ kó gbálù mú rí tí wọ́n gbálù mú wọ́n gbọ́ pé wọ́n lù wájú rẹ̀ wọ́n sọkùn sókè báyìí tí adámẹ́ ọgbọ́ rí tí kàmẹ́ni ọgbọ́ rí tẹ́ bá ti ráfà ti ń lù kèé sàfà alátẹnujẹ ni ọkùnrin lùlù dìdì ní ọkùnrin máa ń lùlù àwọn ọmọ kékeré obìnrin òun ni ṣẹ̀rí àti àwọn ọmọ kékeré obìnrin òun ọ̀sìn bẹ́ẹ̀ òun eléyìí ni kó dúró bẹ́ẹ̀. bákan náà lẹ́yìn àwọn irun kọ̀ọ̀kan láti àṣùbà ọjọ́ ọdún èèyàn lè máa ṣe kìí wá sí gbogbo àtàjọ́ ọjọ́ wọn sára sí àmọ́ wá ṣe pẹ̀lú ohun kan náà àmọ́ ìmọ̀ lè máa ran alẹ́ kídé máa ṣe tì á lè máa ṣe táwọn ìmọ̀ gbọ́ dáadáa àmọ́ kò gbọ́ jẹ́ pẹ̀lú ohun kan ṣoṣo àmọ́ síbẹ̀ ní àwọn ọ̀run wákàtí márùn bákan náà nínú àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ mẹ́rin àwọn obìnrin afẹ́ká náà jáde tí wọ́n lọ sí rìn àwọn obìnrin mùsùlùmí káwọn ló lọ kírun wọn èé kírun ìdí fóbìnrin lé ìsìláàmù náà ló láwọn obìnrin tí wọ́n kírun lé wọn òun ló lọ́ra ju kí wọ́n kí mọ́sálásí lọ àmọ́gbà tó dìgbà ọdún ànábì pa àwọn obìnrin láṣẹ ó ní kí wọ́n jáde lọ kírun sí rìn kọ́dà àtọmọge àtàrúgbó àtọmídán gbogbo ọ̀nìkan jáde ànábì sọ débi pé ọdọ ẹni máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ mọ́ obìnrin kó ló jáde àwọn tó bá kàn ṣe nǹkan oṣù tiwọn àwọn ò ní débi tá a ti ń kírun wọn ó yẹba fún wa káwọn náà lọ rí eré ti mẹ́mí jọ́nà náà ni. ẹ̀yin kan máa tóbi ẹ̀mọ́ ẹ̀wà ni kan máa fi ara ìmọ̀mù ibi nílé yóò àti fáwọn obìnrin ọ̀n takó sínú ànábì nù ànábì ní káwọn obìnrin jáde lọ torí owó tí ó gbà lọ́wọ́ wọn ìlú wọn sì dá fún wọn náà máa máa ni àsìkò sì yàtọ̀ nísìnyí kò sí sẹ́ni àtúntà fún yín mọ́ káràtì náà náà ni so ẹ̀mẹ́jà fi léyìn takùsí náà lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá báwo ni máa ń lọ o tí wọ́n lo jẹ̀lìbáàbù wọn bá ti ń sọ látijọ́ yìí náà kò tí yẹ kárẹ́ nìkan ládùúgbò yìí àbí tí máa ń wá mọ́sálásí yìí náà àfihàn kádó kan kọ́dà bó ṣe ìjábọ̀ ẹ̀yọ̀ kan yẹ kí àwòrán ti ní bó ṣe ìjábọ̀ ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ káwọn ọmọ rẹ̀ obìnrin ti ní ó yẹ kí lọ́dún lẹ́tẹ̀ máa wọ́n náà àtijọ́ jímọ́ ẹ máa dábòra lọ ẹ máa wàṣọ ká sọ lọ sí ìd a ní ká lọ sí lọ ni aṣọ tó tó wá ọkà ọkùnrin rú ẹ́ ìyàwó jẹ́wọ́ lọ ibi ó lọ jẹ́ fìtínà fáwọn èèyàn subhanallah ọmọ ẹ̀rọ obìnrin òun lọ jẹ́ fìtínà fáwọn èèyàn lọ́jọ́ tó pé ọjọ́ tó lágbára jù ní kẹwàá yìí dáadáa ní ká máa ṣe ìwọ ṣe sábà bí iṣẹ́ bú fáwọn èèyàn ẹni tí bá ti ní anábì kó lọ yá ẹni tí o bá ti ní jẹ́lì báàbù anábì nílẹ̀ sílẹ̀ kó máa lọ anábì ní kó lọ yá bí o bá wá rí yánkọ́ kó jòkó ńlẹ̀. gbogbo nǹkan tí ẹ ti jọba àwọn atọ́ba àwọn tó ń jẹ́ alámòjútó ẹ̀sìn gbogbo nǹkan tí ẹ kàn sọ fáwọn agbófinró nu ẹ bá ti róbìnrin kọ́lọ̀ tó wà ní mọ́tò tí o bá ń lo jáàbù ẹ dá padà. Toro wà lára àwọn nǹkan tó pàtàkì púpọ̀ níbi ọ̀rọ̀ ìṣẹ́rìndò wa. Bákan náà, àwọn ẹran wa bá ti sọ ápin náà ni àmọ́ kò sí mẹ́ndúgbò kò sí mẹ́ndúgbò kọ́dà wọn máa ń joyè ládùúgbò mi ní máa ń dìjà wọ́n ti lè gbé ẹran sọ́ọ̀rí ìwọ́tọ́ lẹ́ran fúnra ẹ̀rọ lẹ́tọ̀ àti tù kọ́dà kó sóbi ó lè gbé ẹran fún ẹ̀bá láyà rẹ̀ fómi bá sì gbé ẹran lu iye sàbábò àjẹni ó ní àyà. Ànábì sọ fún Aisha pé ká ẹran fúnra rẹ̀ pa tó bá lè dùn fún ààrẹ tí ẹnìkan kó bá ọ dùn fún wa dúró mẹ́. àwa tá a bá pa àwa tá pa ẹran tá a lè àwa lè ká pa fúnra wa tá a bá wa lè pa sábà wá pa ẹ jẹ́ ká dúró mẹ́. àwọn dúró mẹ́ ni eléyìí sunnah Nabi sallallahu alaihi wasallam wá sí ọrùn mi lúgbú pé bí ẹ bá ti ẹrù pé súnà ni bá ti dé ba náà ọ̀hún dúnà ọgbọ̀rùn ọ̀hún dúnà ẹ mọ̀ nígbà pé bíbí a yára tàkàrà ó sì yára ó sì dùn lò ìgbàdé pé ọbẹ̀ mẹ́mẹ́. anábì ti ń sọ ní hadith anábì ní ẹjọ́ bá ọdún ali tó bá ọdún àbọ̀bọ̀ ọkún má fún bí ẹran wọn o béèrè pé sọ́ba ń dun èlò lọ gbà gbàtọ́ máa béèrè jàǹjá sọ́ba ń kún èlò lọ owó ni ọ sọ fún kèé ṣe pé ìwọ ni kò jẹran yìí o àmọ́ má fún lẹ́ran torí pé àti wá gbọ́ ẹni bá ń gbé ẹran àní fún lẹ́ran irú àwọn àdìsí báwa bí wọ́n bá tẹ̀ òun kẹ́tọ̀ ìfẹ́ ni yóò lọ ti tako jọmọlúàbí irú àgbákò pé wulilé yọ ọlọ́mọ sánú wa ó ti tako jọmọlúàbí èyí tí wọ́n á dúró ó tún kún ẹni wọ́n jẹ̀ mí òun kẹ́tọ̀ ìfún náà ni nítorí wọn lọ ìfún jẹ̀ wà láì kí wọ́n ti ká nìyí sitani gbọ́ kéwukéwu ni kéwu àwọn àlùjànnú burúkú ni bá kéwu tẹ́ pé fún ara ẹ̀ náà ní rò ẹ̀ lé rí gbogbo tí ń sọ ẹ̀ lé dáa nínú sílà kan ẹ má yóò gbá àsìkò tiwa náà kò bá tẹ̀rí àmú ká máa fún ẹni tó bá wa kún wa jalógun pé bóyá ìhà tó wa bóyá kò pa àlékún mìíràn. àmọ́ kìí ṣe pé nítorí pé a ti wá gbọ́ bọ́bá ti wá gbọ́ ọ̀hún ọmọ ọmọ kan tó ń sọ ni èdè o a ti wá gbọ́ tó ọ̀bá rẹ̀ ní ẹja lógun sọ náà o wọ́tọ̀ ti mú olè lọ́jà wà bọ́ ti yọ lọ́wọ́ rè ẹ̀rẹ̀ tó jí ẹ̀rẹ̀ jàǹjá wọ́n sì mọ̀ yọ jàǹjá nígbà tó ti wà á lọ pé <laughs> eléyìí ó la nǹkan tí ó rọ̀ mọ́ ọdún níwọ̀n bá sókè àbí ọlọ́run bá balikiola masaje kó bá yàtọ̀ láàfíà kan náà bá wa sallallahu nabiyina muhammadin wa ala wa sahbihi الحمد لله والصلاة والسلام على رسول الله أدى طفل عبا عليكم السلام قولي جاتوا الله ثم باء النبي محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí سلايين بخطبة على قطع àwọn kan tó rúpọ̀ mọ́ ọdún iléyà òun náà ni a ṣàlàyé kútúbà ẹlẹ́ẹ̀kejì ìpéraní sákèèsí látara àwùjọ tá a bára wa ìpéraní látara ipò tá a wà lọ́wọ́ ìsìláàmù wa kò sí nǹkan tí ò dá sí. ká sì gbà bẹ́ẹ̀ pé kò sí kan tí ò dá sí. àmọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bá ka ọ̀rọ̀ lọ fún wọn bẹ́ẹ̀ bá ka ọ̀rọ̀ anábì bá fi mahalu sunna nù kò ní nǹkan fi mahalu sunna wọn ìgbà kan kí di kan di nítorí wà ń bẹ̀ náà ni pé bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ bá nàbí bá sọ̀rọ̀ kọ́dà bí ò bá bá ọ láàmú tí ò fi ọlọ́run tí ò gbé ọ lẹ́sẹ̀ ọ àgbà bẹ́ẹ̀ bí ò bá fipá nàbí tó sọ ni nítorí bá ṣe nílé yìí hálùsùn náà ni ọ kọ́dà bá ń fa àwọn ọgbà hálùsùn náà ni ọ ọkàn sí ọlọ́run ọba ni látàkó sí nìyí ọ̀n fa ọ̀rùngbọ̀n lókè ìgbà tó ọba sọ pé irùngbọ̀n bò èyí sálùsùn náà máa nánu ìyẹn tó pè ní haalu sunnah wal jamaa òun lẹni tí ọlọ́run bá sọ̀rọ̀ tánàbí sọ̀rọ̀ tó fi gbà bẹ́ẹ̀ kọ́dà bí nǹkan yorùbá gbé nìyí tó bá gbé lẹ́sẹ̀. àwùjọ tá a wà yìí pàtàkì lọ nílùú tá a wà yìí àbí kápá balẹ̀ gbọ́ yìí dáadáa bí ẹ bá sọ̀rọ̀ kó bá gbé ìjọba lẹ́sẹ̀ nítorí wọ́n lé ọ yìí. ọkùnrin náà ti gba ó ti ẹ̀bọ́ra gbọ́ ọdún ọkùnrin ti gbàgbò ó ti gbàgbò wọ́n ti náwó sí. Ah! òun àti kíní ah! òun àti kíní rẹ́fà ní ti àwọn pé àwọn ah, àti kíní rẹ̀ òun àti kíní ṣe kíní kan ẹjọ́ abẹ́ ọlọ́run ọba o ọlọ́run ọba sọ náà hàn kẹrì wala taqif ma laysa laka bihi ilm inna sama wal basara wal fuhad kullu má débi ẹ̀ ntọ́ bá nímọ̀ nípa ẹ̀ má sọ ọ́ nítorí pé gbogbo nta bá gbogbo eríkèéríkèé ara wa tó bá di jáde kìyàmà nta bá fi ṣe ọlọ́run bí wa tuntun délé yìí nta bá gán ní báyìí tọ́ bá rí báyìí tọ́ gbọ́ dàrẹ́tì báyìí wọ́n tán kó yẹn máa ń gbàgbọ́ nílé yìí. أما ما جاب النبي صلى الله عليه وسلم قل إياكم وظن فإن الظن أقرب الحديث ó dọ̀wọ́ yín o pẹ̀lú kẹ́ ẹ máa dábàá bí ìgbà pé bí ìgbà pé àníbi ni àbá kẹ́ ẹ bá ń wá ọ̀rọ̀ tó jẹ irọ́ tó dájú pé irọ́ ni tó súnmọ́ irọ́ jù òun náà ni kẹ́ ẹ máa dábàá. Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà wọn béèrè bí ètò ní Muhammad láwọn nǹkan tó lójú àwọn sọ̀hábà àmọ́ àwọn sọ̀hábà látara ètò ọlọ́run ọba ó fi sẹ́mi àwọn sọ̀hábà ó lè kan bí àmì Muhammad sallallahu alaihi wasallam àdìgbò wa sọ àwọn yìí ọkọ̀ kódà àwọn àdìgbò tó sọ nípa ntàfẹ́ sọ yìí ó lé ní hundred àdìs ó lé ní àdìs ọgọ́rùn-ún láti ìjọba àti àdọ̀ yìí fún náà gbogbo ọgọ́rùn-ún bọ̀ kí ni gbogbo ọ̀dọ̀ yìí fún ní ẹ̀kan tuntun àmọ́ mo á mú méjì náà àdìs yìí. ليجنا هو نصحيح مسلم عن واحد بن حجر بن حجر رضي الله عنه قل سأل قل قال سأل سلمة بن يزيد رسول الله صلى الله عليه وسلم قلني سلمة بن محمد قلني يا نبي الله ó ní wòjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ àìta nǹkan mati àlẹ́yìnà tùmọ̀rọ̀ tó bá jẹ́ sí pé àwọn tọ́lọ́wọ́n ma nìkan máa jẹ́ olórí lé wa lórí yẹ̀sàlúnà hàkọ̀hùn in tó jẹ́ ẹ̀tọ́ wọn wọ́n ń béèrè lọ́wọ́ á sì ń san à ń san táàkì àbá kọ́dà àwọn ń tarú san ó ju ti ẹ̀yin tẹ̀sí ìjọba lọ ó ká mi kan bá everyday múni márùn bá múni márùn wọn jáwé nù títí máa já nù ọ̀rẹ́ náírà lọ́nà ọgbọ̀n ó jẹ́ lo three thousand lóṣù lòun ń gbogbo ọ̀nà tí ń gbà ọfí ọkọ̀ wọ́n yọ láàrẹ bọ́ọ̀bá wọ́n àbọ̀bá sílẹ̀ ìjọba bọ́ọ̀sì sílẹ̀ kankan bọ́ọ̀bá máa ń jí tán ra òní máa ń jí tán ra òní wọ́n ti yọ lérí rẹ̀ bọ́ọ̀bá fi lè mú omi gẹ́ẹ̀kan lásán wọ́n ti yọ lérí rẹ̀ akẹ́kọ̀ọ́ tó fẹ́ sí ọlá nàìjíríà yìí wọ́n ń sọ táàkì ànábì sallallahu alaihi wasallam wọ́n ń bí wọ́n pé àwọn aláṣẹ wa yìí àwọn ẹ̀tọ́ wọn wọ́n ń gbà lọ́wọ́ wa wọ́n ń bèèrè lọ́wọ́ wọn ti ń gbà wàyẹ̀mùnẹ̀rúnà akọ̀nà àmọ́ àwọn nǹkan tó yẹ kán ṣe fáwa àwọn òṣè bàbá létí ní jẹ́ wọ́n ja owó wa bá àwa wọn sá tiwa àwọn nǹkan tó yẹ kán fáwa àwọn òfún wa wọ́n ń gbowó wọn ò tọ́nà sí wọ́n ń gbowó wọn ò fún wa ná. wọ́n ń gbowó wò fún wa lómi àwọn nǹkan tó jẹ́ tiwa anẹ́ muhammad sallallahu alaihi wa sallam àwọn eléyìí yìí wọ́n fi ń dùn wá wọn ò fún wa kọ́dà wọn fún wa sálárì lásìkò lásìkò fún wa ni èyí lọ́nà ti ní pé ogun ogun aláwọ̀ ẹgbẹ́ àdébìnà ló kò mọ́kéwú máa fi wà nẹ́bì kí lọ fẹ́ fún wa mọ̀ràn lórí ẹ̀ kí lọ àṣẹ wọn lọ fẹ́ pa wá tọ́lọ́ bá ní ká kan rú àwọn àgbákò eléri báyìí fa àrò bá ní bó ṣe sọ ànábì gbóríkó lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ńlá ni jama fún mọ́ sàálà ó tún bí ànábì fa àrò bá ní ànábì wọn sọ bí sẹ́ ń bí ànábì ànábì ń gorí ẹnìkan á fa lẹ́yìn pé ọkùnrin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ́l alẹ́gbẹ̀ẹ́ sọ pé isma'u wa ati'u gbogbo tó máa ń sọ fún yẹn máa gbọ́ ọ ẹ sì máa tẹ̀ láṣẹ wọn ẹ má torí ẹ yàrìmọ̀ lọ́wọ́ o. fa inna ma alayhim ma humilu wa alaykum ma humiltum. sẹ́ẹ̀rì ntí wọ́n bá ṣe láburú lẹ́yìn lérí wọ́n jìyà lálẹ́ kìyàmà èyí tẹ́ ẹ náà bá ṣe náà ẹ jìyà ẹ n tí àdìsí yín sọ ẹ tẹjọ ẹ fìjálẹ fọlọ ọba kó bá yín jà bí yóò bá wá yé ọ tí ò bá jáde bí àdìsí yín bẹ ẹ jáde káwọ àdìsí yẹn kejì àdìsí Udayfa èyí tá a kà tó wà ní Muslim Udayfa radiyallahu anhu ó ní kọ́lá rasulullah sallallahu alaihi wasallam fún òtí ẹ̀bẹ́ lọ́wọ́ ní muhammad lẹ́yìn anábì kan sọ ni anábì ni yakunu ba'di a'immatan àwọn àkọ́ padà wá wá o lẹ́yìn mi láwọn aṣíwájú tí wọ́n máa darí àlámọ̀rí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí wọ́n ń bọ̀ wá lẹ́yìn mi o àwọn eléyìí la yahtaduna bihudaya ìlànà mi ànẹ́bì tọ́lọ̀ fi rán mi tó ní ká máa fi sáyé ká máa fi fẹ́ẹ̀sì kò ní tẹ́wọn lọ́rùn wala yastanuna bisunnati súnà mi ànẹ́bì ò ní kàn wọ́n wa sayaqumu fihim rijalu ẹ tó máa wá rí àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n bá ń jẹ́ olórí ilé rí nàìjíríà ni nàìjíríà ni àwọn eléyìí wa gẹ́lẹ́ àdìsí yìí sọ ò ní kùlùbù rí ọkàn wọn bí ọkàn wọn ní ọkàn èṣù ni wọn ọkọ̀ dájú kí yẹn ti jẹ́ fún ọdún di oṣù mẹ́jọ fún wa kọ́bọ̀. kòlóbù hom kòlóbù ṣayàtì ọkàn wọn ó lè kókó bí ọkàn èṣù ni anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ́ kan fi ọkàn tó kàn fi sára yẹn lásán wọ́n kàn wọ́n ti kó eyín séèyàn. قال قلت كيف أصنع وضيف وأنا مبدئ وأنا بكي bẹ́mi náà bá pàdé irú àwọn eléri báyìí kí ni kí n ṣe ya Rasulullah ìwò jíṣẹ́ ọlọ́run ọba. kọ́ọ̀l wọn kò tẹ́sínà wàtò tẹ́ ọmọ gbọ́ tí wọ́n ní o gbogbo tó bá sì ní ọ ṣe ọmọ ṣe wọ ìgbóríga zuharu kódà bàbá tún fi àjẹ́ wà ó kí dá máa lòkì wọ́n sì ń gba ẹ̀tọ́ rẹ wọ́n ń gba lọ́wọ́ rẹ wọ́n sì máa wà tó máa gbọ́ tí wọ́n kọ́ sí máa tẹ̀lé wọn. alimuhim àwọn àdìsí pọ̀ tánàbí sọ. à ń sọ eléyìí fún àwa tí a jẹ́ mùsùlùmí ká ṣe tán láti gbọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam. àwọn olórí wa bọ́lá ń ṣe yìnrán lẹ́wà lórí mu ẹgbàá bọ́lá wọn lábẹ́ àdìsí pọ̀ nínú àwọn tó sọ àwọn ọ̀rọ̀ tó sọ nípa àwọn àlámọ̀rí wọ́n bá ti ń lẹ́kọ̀ọ́ bí tá à ń lọ́rùn wọ́n bá wọn lẹ̀ ẹ́ wọ́n máa ní kí ló dé ọlọ́ọ̀nàbí ló ní kọ́ máa ń ẹ̀ àwọn ìdílé kọ́ fi wọ́n lẹ̀ má gbìjà ara ẹ tí kọ́ náà bá mú wọn fúnra wọn. wọ́n bá bú wọn wọ́n bá bú wọn wọ́n máa ń ju wọn nìkan ọ̀rọ̀ àwọn àjù bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó sì ọlọ́run ó sì ṣe àní Muhammad sallallahu alayhi wa sallam anabi ló ń bẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bá ṣe bẹ́ẹ̀ ó sì ọlọ́run ó sì ṣe ànábì wa man ya'ti Allaha wa rasulahu bẹ́ẹ̀ bá wá ṣe ọlọ́run tó ṣe ànábì kí ni jìyà rẹ̀ fa inna lahu nara jahannama na jahannama ni wọ́n khalidina fiha abada. yóò wọ náà o yóò bá sọ́ra kò ní jáde náà ni ma. jama eléyìí tó jẹ́ ìwọ tiwa làá sọ fún yín kẹ́ẹ̀sì gbọ́ ó da púpọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ yóò gba ìsọ̀tọ̀ náà bá ọtí mú akẹ́lẹ̀ pé ọ ṣe báyìí àmọ́ ọmọ pé àlebi sọ́yìn kan báyìí ẹ̀rọ àṣẹ mọ́ àìsẹ́ òní ọtún àgbàlagbà tó bá tún wá yẹlé kókó tó gbọ́ ọkọ ní ẹ̀ mọ́ dáná ló ẹ̀ àfàbáyà náà ti gbàgbọ́ nípa ìyàrá ẹni méjì náà lò

kìí ṣe fún ẹni ìdùkúdà ẹni kọ̀ọ̀kan wa nítorí lẹ́yìn eléyìí tó jẹ́ ìwọ tiwa làásọ yìí abiola wọn bá a bá a lè fi ọlá àmàṣàdó àfọwọn náà ní bàjẹ́ máa wọ́n sábà arọ kan wọn. ẹ má ṣe pé fún wọn bá sẹ́ẹ̀dẹ́ pé tẹ́ ń ṣe fún wọn ni òun ló jẹ́ kí àyè máa pọ̀. torí pé anabi sallallahu alaihi wasallam ó láwọn àdúrà kan bẹ́ o èpè kan bẹ́ o dàrẹ́ tẹ́ǹtì ni wọ́n máa ń sọ dàrẹ́ tẹ́ǹtì ọbẹ̀ wọ ifẹ́ ti báyìí ọwọ́ bá direct entry ṣẹ́bà kí nàìjíríà tó dàrú ọkàn wọ ifẹ́ ti náà ni bìlá program bìlá jam ọ̀ ní ṣe jam ló program ọ̀ ní ṣe àwọn kan bẹ irú wọn òun ni ẹni tó bá ń fi ààbò sí fún òun tó máa fi ààbò sí fún ànẹ́bí ní àdúrà tí bá ń ṣe kò sí gàgá kan tí ó di lọ́wọ́ tó jọ lọ́wọ́ ọba bọ́bá ní ọlọ́run ní tó dá fún wọn ó ti tàtẹ kò ní dá fún wọn náà nù. ẹjọ́ máa ń fẹ́ à tẹ́ ẹ rí ọlọ́run ní tó dá fún wọn tọ́ wíwọ̀n ni ọlọ́run ní tó dá fún wọn. àìní dá fún wọn náà náà lè bá rí yá kò ní dá fún wọn ṣe náà lè bá rí jẹ. bí bá ń kọ́ tírí mílíọ̀n jẹ tẹ́lẹ̀ ètò tí wọ́n tẹ́lẹ̀ òun nì kó lè bá wá jíyà rẹ̀ yára dáa yóò máa kó fífi bìlíọ̀n jẹ. bọ́yá méjì oṣù méjì ni ètètè ẹtẹ́ ni kò wá ní jókè méjì ni so wọ́n máa hàn bí ẹ má ṣépè fún wọn mọ́ ẹ má fún wọn ni ọlọ́mọ sábà ọkàn wọn àdúrà nse fún wọn ni ara wa là ń ṣe fún bàbá fún wọn ní sí ìwà láì àjọjìyà náà ni ọlọ́mọ sábà wa wọn fún wa. àbọ̀gbọ́ sọ́pọ̀ tí fún ayé rí ọlọ́mọ́sà bá wa rọ kan wọn fún wa lẹ́tì ma ṣe nù wọ́n kàn wọ gbìrì wọ́n ló yá oṣù yíó àwọn òṣìṣẹ́ ìjọba sálárì yìí two hundred percent àdúrà yín dànù ẹ fún wọn ni o mọ́sà bá wa rọ kan wọn ìjọba bá wa rọ kan fún wọn lọ èyí táwa náà kú sí táà ń ṣe àwọn tẹ́lẹ̀ tẹ́ gbógun ti pọ̀ ẹ àwọn gbọ́mọgbọ́mọ àwọn afẹ́ ìjálá bí àwọn náà kú gbogbo tẹ́mi ìjọba fi ń lè kọ́lọ́ wọn jẹ wọn tí wọ́n ń jẹ ìjọba ìjẹ fún wa mọ́sàbà kan àwùjọ wa ìṣe ọlọ́run àwa náà táà ń gá àwùjọ náà mọ́sàbà kan wa náà ṣe allahumma أرنا الحق الحق وارزقنا اتباعه وارنا باطل باطلا وارزقنا اجتنابه الله